ìlànà wọn títò ìjọ ìdàkẹ́yà wọn bí ọmọ ọ̀sán àwọn ọ̀sán ìjọba náà ọlọ́mọdé àwọn ọba ẹni kọ̀ọ̀kan wa ọ̀tàwà àtàwọn ẹgbẹ́ wa ó kàwá fún ẹni tó tẹ̀lé àwọn ẹgbẹ́ àtàrí wa lẹ́nu ó kàwá fún ẹni tó tẹ̀lé wọn láyé tó tẹ̀lé wọn sínú ẹjọ́ ìdàkẹ́yà ìdí àtẹ̀síwájú lórí rẹ̀ lẹ́nu òun للعلامة المجدد محمد بن عبد الوهاب المجدي رحمه الله رحمة واسعة قرآن قدر قرآن كان أن قرآن ìgbé àwọn ìṣèwádìí kan àwọn ìgbéyẹ̀wò àwọn nǹkan tó jẹ́ pé àwọn aláìmọ̀ kan bẹ lórí rẹ̀ síwájú káàmì ẹni tó máa jíjẹ fún wọn àwọn ìgbésẹ̀ àwọn aláìní kan ní kí wọ́n fi wá kọ síra yìí pé nǹkan tí àwọn aláìmọ̀ kan ń bẹ lórí ẹ̀ tọ́lọ̀ ń wá fi gbà nínú dìde láti wá pàkíyèsí wọn láti wá tún wọn ṣe. àwọn aláwọ̀ èèyàn ló kọ Islam ló kọ mímọ̀ àwọn náà tó wá wà lórí ìṣesí yẹn ìṣesí tà níbi ti correct ìṣètí tí kùránì ti correct tí wọ́n ti ṣàtúnṣe ẹ̀ so ìyẹn ló mú wọn wá kọ́ àwọn onímọ̀ nígbà tí wọ́n bá ń gbé àwọn tíra yẹ̀wò wọ́n sábà máa ń pàkíyèsí lọ sínú àwọn ilé yìí náà ẹnjá tí al Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala táwọn náà kọ tí wọ́n fi ẹwù ìgbà tí wọ́n ti kọ́ ẹwù ní tí wọ́n ti kọ́ èyí tá a ti kà síwájú tẹ́ bá wò dáadáa ẹwù pé á tí bàbá yìí bá wa gbé ìlú yìí tí bá wa gbé lé yìí tí bá wa gbé agbègbè yìí torí pé ìṣesí tí èṣù máa ń pè ní lọ síbẹ̀ ni ìṣesí tí ìfẹ́ ló máa ń pè ní lọ síbẹ̀ ni ló pe àwọn aláìmọ̀kan láì nínà láì láti èsì àmọ́ wọn tí wọ́n bá fẹ́ sórí rẹ̀ àwọn wà jù fẹ́nú rẹ̀ wọ́n jù lànà ìsúlẹ̀ wọ́n wà máa tẹ̀lé ìtolúwà ní nífẹ̀ẹ́ sí àwọn olóríire ni kọlọmọ́sà ti ní àti ìsinmi wọn almasa'il almasa'il ìgbéyẹ̀wò ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀ka wọ́n ní ìṣe ìfiṣẹ̀rí tẹ bá pàṣẹ sí wọn pé ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí wọ́n wá sọ pé à ọgọ́rọ̀ àwọn èèyàn tó tẹ hùn tẹ bá wo ìjọba yìí wọ́n máa dápọ̀ àwọn tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ owó tẹ́ àtẹ́lá tẹ́sọ pé àwọn ọ̀nà ni àdíkí ní ṣe yìí náà lẹ́fẹ́ ṣe láì ní wo ibi tí wọ́n ti mú ẹ̀rí wá fún láì sì ní wo táwọn ẹni tó pọ̀ yẹn gbára lé kí ọmọ wa sọ pé ẹwù olúta wa yìí àwọn èèyàn tó pọ̀ ní dáná ṣe wá níjọba kó gbogbo àwọn ọ̀daràn yìí sí inú ẹ̀wọ̀n ni ok ṣe evidence ni láti máa ṣe láti fi dáadáa lẹ̀ sẹ́rí nìyẹn láti máa lọ sàbúrú ìgbótọ̀ bí ìgbà tágbàrà àjọgbò lè káwọn bí ẹ̀ṣẹ̀ pọ̀ tó òun lòun sọ tó kábọ́mọ̀ wà sọ pé tó dáyé tó dá ọ̀run tó ìkápa gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ tó bá fi àjẹ gbogbo ẹ̀dá lórí ilé ayé pátá kò sẹ́ni lọ́wọ́ ẹ̀wò agbára ẹ̀dẹ̀ kò dẹ̀ sẹ́ni òkè ní sábòsí inú ìròyìn Allah subhanahu wa ta'ala ni àmìyàn pọ̀ sàbúrú ọlọ́run abidédé rẹ̀ bá lò kí lọ́kàn lọ́run ṣé tí wọ́n sọ pé inna min akbar al-qawa'id nínú tó kó jù nínú àwọn píríncípù wọn al-iqrar bil asar wọ́n máa ń dákan jẹ́ bil asar pẹ̀lú àwọn tó pọ̀ sá adúrú àwọn èèyàn yìí àṣẹ̀mí mi tẹ̀ balẹ̀ nígbà mo débẹ̀ tí mo bá àwọn èèyàn tó pọ̀ lọ rẹpẹtẹ kò fẹ́ wù bóyá ara wọn ń ṣe bóyá dáadáa wọn ṣe báwọn aláìmọ̀ ti wà lánàá nìyẹn gbogbo rẹ̀ ti wà fi lẹ́tí àlìyé wọ́n mọ̀ wá sí tako nǹkan tó yí bóyá àwọn èèyàn bẹ̀ kéré bóyá àwọn àwọn èèyàn bẹ̀ wọn ò dá wọn mà ò ní fọ́dé kẹrán wọ́n máa fi tako wọn ó dá àwọn èèyàn ọ̀bá wà lérí ẹ̀rí wọ́n bá wà lérí òdodo fàtàhùn bìlìbì ráàlì àníbìwà báhùn olú tó yàtọ̀ sí yẹn ìròrí yẹn tó ṣe wà ó bá hù fèrè ìrìnmọ́ bàbá ní wọ́n kílẹ̀ ẹ̀rọ tá à ń sọ yìí ní tí ìsáyè kan nínú Al-Qur'an Al-Karim ìdí sheikh muhammadu bin abuha ìtàwọn ṣe lálàyé nìyẹn kọ́rọ̀ mọ́ bá gùnjù àwọn tí mo ti rán wá káwà mọ́láyé ìtàwọn onímọ̀ táwọn náà ṣe lórí àwọn ìtàn yìí wá wípé àwọn aláìmọ̀kan ní wọ́n fi ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tẹ̀lé ní mọ̀ fi tẹ́sídẹ́ǹtì wọ́n mùsùlùmí tó mọ̀ fi tẹ́sídẹ́ǹtì ní kíni o nítọ́lọ̀ ọba pè lẹ́rìí fún ọ nítọ́lọ̀ ti bọ̀ ọ sọ̀rọ̀ àbí ẹni ọ ibi títí bọ̀ ọ sọ̀rọ̀ ìyẹn lọ̀rọ̀ tó bá jọ pa bá débi agbọ́nrin ẹ̀sìn sọ pé àwọn tó pọ̀ yẹn wà lórí òdodo wọ́n dẹ̀ máa wá sọ tó wá kéré yẹn kò sí lórí òdodo èyí táwọn ògòrò èèyàn bí táwọn èèyàn bá fi sí ìjọ́ríkì òun làwọn máa ń lé hádá wúwà lè zẹ́nà ẹ̀yìndà wọn fi máa rí pàtàkì hapkin náà báfẹ̀ ní táwọn máa fi ń mọ èrì òdodo nínú bàjẹ́ nìyẹn ní wà ní púpọ̀ tòun kò rí bẹ́ẹ̀ lónìí ẹ̀wọ̀n tí democracy nàìjíríà fún majority catholic vote tí máa ń pè òkè ọ̀ya tẹ̀sẹ̀ ní eré lẹ́nu ìyá abẹ́ni bú ọ̀ya ẹni ọba kìíní gbòtọ́pọ̀ ni

tíri ànábì bá tẹ̀lé àwọn tó pọ̀ jù lórílẹ̀ yìí tọ́gbà àwọn tó pọ̀ lọ tẹ̀lé yìí lóka á tẹ̀lé ní lọ́ ojú ọ̀nà dáadáa ojú ọ̀nà tọ́lọ́run wọ́n tẹ̀lé wò níjú orí rẹ̀ alukur'an lọ sọ gédégbé ṣọ́dúnlá náà àyà 116 Allah subhanahu wa ni wọ́n yí tó ti mọ́tò àbúyí bí lóka á ní lọ́ọ̀ tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọmọdé tí ń sọ tájà ń sọ tẹ́wájú ń sọ tẹ́yìn ń sọ ẹlòmíì ó fẹ́ dìjọ pé mọ́sálásí àwọn alùsùnmí nìkan àbí wà sí àwọn alùsùnmí nìkan ló fi gbọ́ wípé kéèyàn ó máa sọ àsomọ́ dì í kódà àbí kó fi kọ́lé kódà àbí kó lọ yẹn kẹ́wò kódà. òkè àwọn tó wá kéré tí wọ́n ń sọ ọ́n síwùn láwa sọ pé àgbà wọn ti kéré àwọn tó pọ̀ tí wọ́n sọ pé ah, ọlọ́wọ́n kájò wọ́n bá lọ wọ́n wùlẹ̀ pọ̀ ẹ́tú ẹ́ ọkàn ọkàn ṣubú dánú ọkàn kú lójijì nígbà tó yẹ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ èèyàn ní kú mọ́ yíò àwọn pé nínú àwọn tí ẹjọ́ ṣáájò yìí ààrẹ ni ó kún kékeré nínú wọn hmm? nígbà tó tó gbogbo wọn ni wọ́n ń bẹ gbogbo wọn náà lọ wá ń sùnmù fún gbogbo wọn náà lọ dá fún yíyá yìí tí wọ́n kà fún tí wọ́n kà fún pé ó dìgbà tí ìbá kẹ́yìn sọ́lọ́run Ni dáadó ti jẹ́ sí yẹn bẹ́ẹ̀ lábúrú fi sá fún yẹn bẹ́ẹ̀ ọlọ́run tó bá yẹ pé àwọn tó pọ̀ jù lórílẹ̀ ló bá tẹ̀lé òtẹ̀lélé òtẹ̀lélé òtẹ̀lélé òtẹ̀lélé ọ̀nà ń pọ̀ ọ̀nà dáadáa yọ kan náà ní bóò lẹni tó wá jẹ́ yọ fún òtè wá pọ̀ òdúdú lè léèyàn tí ó pọ̀ tá kàn pẹ́ sí ìran ọlọ́ni wa ń tètè after mountain alvin di blúkà and sẹ́lẹ̀ wá tó bá tẹ̀ láwọn tó pọ̀ àwọn ọ̀gbọ̀rọ̀ èèyàn yìí tó fẹ́nu wọn orí tọ́lọ́run ṣe iye tẹ̀lẹ̀ ẹ̀rù lẹ́yìn labaru wọn ò ní kankan tí wọ́n ń tẹ̀lé àbámọ́já irọ́ pípa òun ni wọ́n bá ta ọlọ́sọ́nbó pépé wàlàkínà àkàrọ̀ náà sì láyà àlàmù ọgọ́rùn èèyàn láláìmà kan ọgọ́rùn èèyàn ní onímà wà látín àkàrọ̀ náà láyà àdàmú ẹni tí ò nímà kí lẹ́lẹ́kọ́ máa tọ́ àìmà kan iṣẹ́ wú lẹ́lẹ́kọ́ máa tọ́ iṣẹ́ àìmà kan ẹ́ kí lẹ́lẹ́kọ́ pè yí sí iṣẹ́ àìmà kan ìjọba nígbà ẹ̀lọ gbàmọ̀ràn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo fún yí ìmọ̀ àìmà kan tí ó tako mímà èyí tí ọlọ́run ọba ọlọ́run sọ yẹn nínú sọ́ọ̀tù àárọ̀ àyàwá 87

àtàwọn àyà míì tí ó sọ láti lè ṣàlàyé pé tẹ́ bá ní kẹ́ fi púpọ̀ wọn nǹkan ife ní tó jòdòdò ní pé mo béèyàn tó pọ̀ bẹ̀ àbí mo béèyàn tó kéré bẹ̀ irọ́ ni à èèyàn ti ti ṣe òdodo orí báwọn famankana alhaq wàyínkana wa ìdá tó bá jẹ́ pé ẹnìkan ní bá ń bẹ lórí òdodo fàwọn alhaq fàwọn aljamaa tó bá ìfẹ́ nìkan ní bá ń bẹ lórí òdodo náà ẹnìkan yẹn náà ní bẹ dédé rẹ̀ fa iná wúwẹ́ lùsí òun ló ṣe dédé òun la lè tẹ̀lé wà wọ́n lẹ́bí yẹ́jìbùlì ìpèdà òbí òun la lè kọ́ṣe òun ní ìkọ́ṣe rẹ̀ pọn dandan gẹ́gẹ́ bí àníbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó wà láyé òun àti ẹ̀mí lọ́jọ́ bẹ̀rẹ̀ dára nígbàtọ́lọ̀ ọ̀nà sẹ́sì òun ló ríra rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ wọn di méjì ẹwù ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ ayé jọ́nà sọ pé ànábì àwọn ìtọ́pọ̀ yẹn níbẹ̀ lórí ẹ̀ nílà pé wọn òdodo bá wọn òdodo máa ń ṣèwádìí ẹ̀ lo ọ̀rọ̀ yìí ti wá tàbá bá yìí pé látọ̀dọ̀ ọlọ́run ni a ọba tó dá gbogbo ayé nìyẹn ọba tó dá wa nìyẹn nítorí tó fi dáma fi mọ̀ òdodo nìyẹn ọkàn náà tàbá wá rí àwọn tó pọ̀ ẹ̀yìn tí wọ́n bá ń bẹ lórí àánú fàyínáwó yajibu radduha wa adam liqraru biha wa adam liqraru biha òun ní pé àdánù tàbá ló wọ́n bẹ lórí ìbàjẹ́

Allah subhanahu wa ta'ala ó sọ àwọn ìtàn oríṣiríṣi fún wa ó jẹ́ ká mọ̀ pé àwọn ní ilé kéré àmọ́ ń bẹ lórí òdodo bẹ́ẹ̀ kere já mọ̀ ori àwọn èèyàn lè kéré ló ń kà àmọ́ orí òdodo ni wọ́n wà gẹ́gẹ́ bí olúwa mi ti sọ wa ma ọlọ́run ọba ń sọ nípa ànẹ́bí ọlọ́run pé ẹni àwọn ẹ̀kú nígbàgbọ́ sí afáwọn èèyàn ọlọ́run ọba ànẹ́bí Muhammad sallallahu alayhi ó ní ọlọ́run ọba fi hàn òun ó ráwọn ànẹ́bí ọlọ́run ọba ó ní ọlọ́run fi ànẹ́bí ní hàn èèyàn tí ò tó mẹ́wàá kan ní gbogbo ọjọ́ tó àwọn mi ń bẹ èèyàn bíi mẹ́ta ló wà pẹ̀lú ẹ̀ gbogbo gbogbo sí ayé rẹ̀ tó fi ṣe dáwà tó fi kú yìí mẹ́ta mu ó lẹ́lò míì nínú àwọn àníbi ọlọ́run ọba tó fi ṣe dáwà lérí ilé ayé tó fi kú èèyàn méjì ni lọ́gbà pẹ̀lú ẹ̀ lọ́gbà gbọ́ ló wá wá pẹ̀lú ẹ̀ lọ́gbà wà jẹ́ náà tọ́ba jẹ́mu àti àmọ́ gbogbo àwọn èèyàn yókù nínú náà lọ́wọ́ kó wọn sí. ọwọ́ lẹ́lò míì ẹnìkan lọ́gbọ́ sọlọ́run ọba báyìí lọ́tẹ̀lé àníbi gba débi pé àníbi ọlọ́wọ́n ọba mi ìṣòrẹ́ nìkankan tẹ̀lé nínú inú àwọn tọ́lọ̀ ọ̀ràn sí ọdẹ ìjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni nàbí yóò rọ̀tò nàbí yóò mọ́sà tọ́lọ̀ ọ̀ràn sí wa tó rán wá sórí ilé ayé yìí òun nìkan bí ṣe ń ṣe é náà ní sọ bí ṣe ń sọ nǹkan rí gbogbo ẹ̀ kò lẹ́sẹ̀ nìkankan tó gbọ́ tiẹ̀ àníbi lọ́wọ́ àná àwọn àníbi ọlọ́wọ́n nínú àwọn òjíṣẹ́ ọlọ́run so a gbọ́dọ̀ wá mọ gbogbo eléyìí kọ́ wá jọ wípé àwọn èèyàn pọ̀ lámọ̀ wá fi dájú òdodo lámọ̀ fi sọ wípé wọ́n ń bẹ lórí òdodo a ọjọ́ o kèése yẹn òun ni a máa fi ń wọn òdodo a máa ń wọn òdodo pẹ̀lú ìtọ́kani a máa ń wọn òdodo pẹ̀lú tó bá ti àtọ̀dọ̀ ọlọ́run ọba wá wọ́dálìkà ìrìnà yàkùrù ṣọ́rù wàlìtìtàn wọ̀bọ̀láàlì anábì sallallahu alaihi wasallam lásìkò àtàn tọ́lọ́run bá gbé dìde ẹ̀rí ó gbé dìde ní ẹ́ lásìkò wà tí àánú pọ̀ títì sínà pọ̀ anábì sallallahu alaihi wasallam alàlàáfẹ́ ìlà gọ̀rọ̀bá àmìnà náà ẹnìkan kò sí lórí òdodo àyàfi àwọn àjòjì èèyàn alẹ́bì ní ìnàlì ìsìláàmà bada gọ̀ríba wàsàyàúdù gọ̀ríba nkàmà bada a ó ní islam ó bẹ̀rẹ̀ lájójì ni yóò padà dájójì bó ṣe bẹ̀rẹ̀ islam ó ṣókùnkùn fáwọn èèyàn ẹwà ilé ní nísìnyí tàbá wo ní ìsìn ẹ̀wòké ẹ̀ẹ́sẹ̀mọ̀ sàlàyé à ah, ìsìláàmù ní gbogbo jàgídíjàgẹ̀ yìí wà ìsìláàmù kó náà wọn ní gbogbo iṣẹ́ burúkú yìí ìsìláàmù kó ní ẹ̀ẹ́sẹ̀mọ̀ sọ fáwọn èèyàn ni àwùjọ wa yìí kìí ṣe sẹ́ńtìrì kan kìí ṣe sẹ́ńtìrì méjì ní ìsìláàmù ti wo orílẹ̀-èdè yìí tẹ́ ẹ bá tún ka ọ̀rọ̀ ní àwọn gan wọ́n ṣe ẹ̀sìn àgbélẹ̀rọ àbí ẹni wọ́n kóra wọn jọ sí pápá kan tí wọ́n ń fèrè pa tí wọ́n sọ pé jíra làwọn ṣe ń bẹ̀. ẹ dákun ṣé yìí wọn ni òjíṣẹ́ ọlọ́run ọba mú wá sáyé kì í sì yẹn àníbi ṣe jíra sàn án ó kó olùkèdè rí ọlọ́sùn tó ti rọ́lọ́sùn ìjíra nìyẹn gbogbo ẹni yóò dọ́yẹ tó kọ̀ wá rọ́lọ́sùn níbìkan wá lọ sílùú mi ṣe ìjírá nìyẹn ìyẹn wá dà kíyàmà àmáwọn kan wá kóra ń jọ nínú ọ̀nà àwọn ọlọ́nà là ń ṣe òkú rẹ̀ wá dá ogun wa o ẹ́fúlógún yóò onílábẹ́jẹ ìjírá wa o kò sí jíjẹ́rẹ̀ ní Islam àwa jẹ lásán ni àdájá sílẹ̀ nìyẹn ìyẹn làwọn yẹn dẹ́ mọ̀ lẹ́sìn lọ́dọ̀ tí wá ń gbà tó bá ń sọ fún fún yóò ní oníkẹ̀kẹ́ tó bára lè tẹ́lẹ́mítọ́nà bá sàmùnà ah, yóò wá fi ẹkùn tẹ́tọ́ tẹ̀sí wáta kéèsì àti kí ní yọ̀ lẹ́bí kankan àti wọ́n sàn tú ajẹ́ lásán bẹ́ẹ̀ náà ni mòlúdì náà ah, mòlúdì kò sí ebe kò sínú ààrẹ ẹ̀sìn tẹ́lú ìlú agbo àyà lọ jà á olúdì ah, ò sí lára ẹ̀sìn ní abẹ́ ìmọ̀ àwọn apá àti ní ah, adáyébá ní bàbá ní kíní kan bàbá ní kíní kan ló máa ká àwọn lóríṣiríṣi ah tẹ́lẹ́ lọ fáwọn ilé ìwọ̀n mọ́ alágbẹ́sọ fún ọmọ tí wọ́n ń sọ à múlú ní sọ́yẹ́ pé ìbẹ̀ni kí nǹkan ti tọrọ ọmọ tọ́lá kò sára ẹ̀sùn kí ni ààrẹ tó sọ bẹ́ẹ̀ mọ́ tó bẹ́ ènìyàn tó bá padà farabalẹ̀ dáadáa tó bá sàlàyé tó ta kò sí ní kùránì ó rà níbi ọ̀gbọ́gbólóhùn rí ẹnìkan jọ kan à ń sọ̀rọ̀ ní àwọn pé à ọlọ́run ọba òun ló sọ nínú àlùkò àmì pẹ̀lú ìpé al-yawma akmaltu lakum dinakum wà atmamtu alaykum ni'mati wà raditu lakum islam dìínà àwa tuntun àwùjọ yìí tó wù gan a ó ní ṣé ayálùkùránì ni àbáde mo ní èwo èyí tẹ̀rí mẹ́ mo ayálùkùránì òní la pé ẹ̀sìn ní fún yín wà tí wọ́n ń tàn àlékún lẹ́yìn sí ìbẹ̀rẹ̀ ìnọ́rọ̀hún àti parí ẹ̀ wà rọ̀dí tó láti ní dìínà àwa sí ní islam ọmọ fún yín a ó ní tó bá banú alukuran òun ò ní ti àdáadáa sílẹ̀ mọ́ súnà ló wọ́n ti àní kò wá yìí tí wọ́n kàwé ọyọ lọ́dún kúra ni ọyọ fún ọkà máa tún fúnra rẹ̀ Muhammad sallallahu àwọn èèyàn ọmọ ní àfarabalẹ̀ máa ṣàlàyé ní wọ́n náà tó dẹ̀ ń gbọ́ wọ́n náà máa ṣèwádìí ní nítorí mo dódó nìyẹn yìí sọ pé bàbá pé àwọn bàbá kan àwọn ìyá kan àwọn èèyàn pọ̀ kìí sọ àwọn èèyàn pọ̀ láti tẹ̀rí ló fi mo dódó ó mọ òdodo pẹ̀lú ibi tí kìíní yẹn ti wáyé ta ló sọ ọ́ níbo làkọsílẹ̀ rẹ̀ wà bó wọn ti sọ nítàkùn mọ òdodo nìyẹn. a rí pé àníbi sallallahu alaihi wasallam nínú ayé Al-Kùránì ni àbí nínú tí òun gbẹdọ sọ ni kò síbi ìjọba ti sọ fún wa pé ibi táwọn èèyàn bá dájú kọ ibi táwọn èèyàn bá pọ̀ sí òun náà lẹ́yìn ẹ̀ṣẹ́ gíní òun náà lẹ́yìn ẹ̀pọ̀ sí ibẹ̀ lòdodo wà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀sọ́báhùn ànábì ọ̀sọ́báhùn ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run Allah ọmọ e ti dé òun nìkan ló bẹ̀rẹ̀ àtàwọn èèyàn péréte báyìí ní ká wò sí gbogbo àgbáláyé ọlọ́run padà ní káwọn èèyàn máa pọ̀ ń bí ẹni ọlọ́bà lásán àtàrà kó tó máa ran Islam lọ́wọ́ káàkiri dàbà láyé fal-ibratu laysat bil-kathra ìwòye wa kámọ̀ kan lódodo èsì kéèyàn pọ̀ wal-ibratu bis ewu ló ṣe dédé ló tọ̀ gangan òdodo kìí ṣe ibi táwọn èèyàn pọ̀ sí náà ìlà gánà ti lè kẹ́sì ọ̀tọ̀ àlẹ́ sọ̀wá fàhádà tọ́yìn tàbára àwọn èèyàn tí wọ́n bá pọ̀ àmọ́ wọ́n wá ń bẹ lórí òdodo ah ìyẹn dà máa takùnù àlẹ́báàbì tẹ́lí ìlànà tọ́lọ́wọ́ ọba lérí ayé yìí pé ọgọ́rùn yẹn ní wọ́n sọ́nà ọgọ́rùn yẹn ní òní sí lórí òdòdó ní tá a gbọ́dọ̀ fi máa ṣẹ̀ta yẹn eléyìí náà gẹ̀ẹ́nì ó tún bá ìròrí democracy ó gbá dànù orú àwọn tí wọ́n sọ pé fóòtù yẹn ọlọ́bẹ̀ àwọn èèyàn tí rí wọ́n pé lóyẹ kó tẹ́ta dáadáa fún wa nínú ìlú kìí ṣe ibi tí ọgọ̀rù èèyàn bá lọ dáadáa wo lẹ gbé kalẹ̀ rí kí wo da èèyàn púpọ̀ wo lẹ bá ń di ẹ̀ ẹ sọ fún mi ìlú tẹ bá ti bá pé kò sí kódà àwọn ìlú tó da yẹn tí òfin ká wọn lọ́wọ́ kò òfin ló ká wọn lọ́wọ́ kò ìyá ni wọ́n bẹ̀rù kéjọ pé wọ́n yáwèrè wọ́n yí àṣínú ni Ọ ga bí a àtàbà ṣe ìjọba àà ah, yóò mú wa àà ah, yóò wọn àà ah, yóò wọn sẹ́wọ̀n olúkà wọn lọ́wọ́ àwọn èèyàn gbádùn ní tó pọ̀ jù àwọn èèyàn gbádùn àwọn èèyàn kéré láì rí ń pé ọlọ́run ọba lórí lẹ́nu àrọ́sà dìbò ìní ọlọ́ọ̀hàkùbà ní ọgọ́rọ̀ èèyàn ní sáà ní àrọ́sà bí ti sojú kòkòrò tó

tó gbígbé sí ayé tọ́lọ́wọ́ tó wà ní jẹ́nà pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́pàá jẹ́ ìrànkẹ́yà àtàwà àtàwọn ẹbí amọ́sà sí wà bẹ̀jọ́. náà ìyẹn wọn ló lè fẹ́ mú wá lè òun ni iṣẹ́ ìmọ̀ ṣẹ̀rí pẹ̀lú táwọn aṣíwájú ń bẹ lórí ẹ̀ dùnà mọ́bọ̀rí ìtọ́ka tí wọ́n gbára lé Allah akbar tẹ́lí Islam Islam máa ń wà nínú ọ̀túnwọ̀nsì Islam kìí sàṣe jù wàlọ́ọ̀nì Islam tẹ́ bá sọ́jú Islam dáadáa ẹni bá dì í mú kò ní sàṣe jù níbi ìnífẹ̀ẹ́ níbi ìkórìíra kò dẹ̀ ní sèṣà ìtó níbi ìnífẹ̀ẹ́ níbi ìkórìíra á ti ta níbi gbogbo nǹkan yóò mọ̀ wà yóò mọ̀ báláǹsì bí mo ṣe kàkọ́lé yìí ó mú mi rántí ìgbà tí a fẹ́ parí nílé kéwú àwọn ń fa mọ́sálà kan èmi àti àwọn student tàjọ jẹ́ classmate ní gbọ́nà wọn ṣé fọ́tò dáa àbí fọ́tò dáa mo ń kẹ́rí wá àwọn èèyàn sáà ń sọ̀rọ̀ oríṣiríṣi àkàwé oríṣiríṣi tí wọ́n ń ṣe mistake ní àbí wọ́n ṣe déédéé mo tó ní kí n sàlàyé àpò ah, ní kí máa sàlàyé kí láwà sí báyìí o ó sàtakú pé owó sàbẹ́ kí n sọ̀rọ̀ kan ní ókè ìyẹn ti ní sí kìí ní kí n ọmọ sọ mo ní bàbá wa làlájá àgbà àmọ́ wọ́n ti lè pé kìí bẹ̀rù torí pé wàlá ìkọ̀bá mi sọ̀rọ̀ o kò sí bá ti lè pàdé ara wa ké sanyẹnyẹn ẹgbẹ́ tààsùn ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ àwọn ogun onírúwà yìí bọ́lọ̀ ẹ̀ ẹni táwà mọ̀ bí ẹni mọ owó tá a bá jẹ tá a bá mú tá a bá gbé ni wọ́n láyé àdáyé táwọn ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ìdí yẹn ni pé àníbìyí tàwátà lórí ìyá ayé ayé náà ìyá ayé ayé tọ́ba ìyàwó bàbá wò ká di ẹni tí wọ́n gbára lóògì kan bá dáadáa òun ò ní sọ ipé ìdáwọn afá àtúwá sí ẹ ibẹ̀ náà ni last ibẹ̀ náà ni end ìmọ̀lé jù báyìí lọ mọ́ átẹ́rẹ́ ẹ̀yìn táwọn ọgbọ̀n sọ bẹ́ẹ̀ a wà nílé kí oúnjọ kan wà ẹwọ ìmámù ẹ̀ Abu Hanifa ṣé ìmámù mẹ́lì kí sọ pé ẹnìkan ò lè mímọ̀ tó Abu Hanifa kọ́ àjòkó kó ọmọ sí ìbìrẹ̀ ìmọ̀mù ṣáàtì ọwá kí ó lọ́dọ̀ ìmọ̀mù mẹ́rin tí ló dé tí ẹ̀rí ìmọ̀mù ṣáàtì ògbó lórí pé ẹnìkan olè nímọ̀ tó mọ́lìkì wà mọ́ yóò fi wàlì ìmọ̀mù mọ́lìkì fi Madina lọ́mù dárí ní hijira alẹ́ni tó tún dáhùn fasa tó dáhùn big question nígbà tí ìmọ̀mù mọ́lìkì bá bẹ ní Madina ó sí ìmọ̀mù dárí ní hijira náà ìmọ̀mù dárù ní ìjírá ní ìmọ̀mù ṣáàfì ògún bẹ́ ó gbàmọ̀ tán ó tún tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú ìgbà tó rí tó yàtọ̀ síta àfá rẹ̀ ó ní sáàdì kí ẹ èyí wò ní kó bú àfá rẹ̀ ní táwọn ọkàn sọ lónìí fẹ́ni tó bá di tẹ̀sí òdodo kó mọ̀ bú àwọn bàbá tó ti lọ kọ́dẹ̀ mọ́ tẹ̀sí lè wọn èyí wò làwọn òmì faramọ́ èyí wò làwọn òbánú flam láàrẹ́ rí tán mọ́ bú wọn ó mọ́ tẹ̀sí lè wọn àmọ́ká lè rúdòdó tí ó ju tí wọn lọ kálà ẹ̀dánù ó máa ju tí wọn lọ mo máa sápẹ̀jú ìkan fáwọn èèyàn wípé òkè ní ìsìn gbogbo nàìjíríà tójú wa báyìí àmọ́ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣe fún ẹgbẹ́ èèyàn ó ti báyìí ó ti báyìí níbo lòun ti lè rí wọ́n ní ẹnìkan ló kọjá nínú ìlú yìí ló ṣe bẹ́ẹ̀ ibi tó dẹ̀ <laughs> kan ó ní túdẹ́ǹtì nìkan tó lọ sí NYSC náwọn apákanlẹ̀ níbò wọ́n lọ́yìn mọ́gbọ́dà so òkè káwọn èèyàn wá gbà Islam kan wá gbà Islam àbí ibẹ̀ tí ń gbà Islam lọ́wọ́ ṣé gbogbo táwọn amọ̀ ilẹ̀ Yorùbá nínú Islam lóye wọn ló jẹ́ àwọn afá wọn ah, mo lè sí ìdọ́dọ̀ wọn tó bá yẹn wọ́n láwọn ibìkan tó ti mọ̀ gbé gbájú wọ́n ti mọ̀ gbé gbájú wọ́n mọ̀ gbé gbájú àwọn tí wọ́n ń gbé jáde yẹn torí pé Islam tẹ́sẹ̀ dọ́dọ̀ wọn tó bá wọ́n yẹ́ta wọn kan padà rí pàt òdodo ìjẹ́ tẹ̀síwájú sígbù ìní wọ́n ti gbá níbi dìde yìí títí tẹ́ ti gbá níbi dìde gan ọgbọ̀rọ̀ sí báyẹn ẹ̀rí wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé ọwá dẹ́mọ́kà ti sin òkírun lẹ́gbẹ̀ẹ́ nìkan á tó gbogbo ṣe kírun yìí ló ti mọ̀ kí n so gbókí lọ kí ta lọ mọ̀ tọ́kọ èmi ti wà ní àárọ̀ mọ̀lùmọ́ kiri ọmọ lárọ́wádẹ̀ wọlé a wà nínú èrò náà ni ọdẹ̀ sí Allahu ọjọ́ ìrùn ló ti jọ ìrùn ọwá lọ sí rùkú ọkọ́kọ́ san ìrùn tí ọwá kọ̀ntínú ìrùn lẹ́yìn ìyẹn ìmọ́mù ń ké ń lọ ó dẹ̀ rákà kan tí mọ́mù ti ló ń di kíráka kan síwájú ọwá sáré kíráka kan yẹn ọwá jọyìn wa <laughs> kí ẹnìkan wá lọ sọ́nkọ́ wá dé pàtàkì lára gan-an bó ṣe kí ni a ní <laughs> tó ká gbá méjì jẹ báyìí kò ní jọra wọn mọ́ wọ́n <laughs> kò ní jọ táà níbi mọ́ amára wá mo tún rí lára wá ní tó jọ pé ìbò kọ̀gbọ́ ó dẹ̀ wá fún babi lárúbáwá yìí ibi tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ wá lọ́wọ́ òun gbọ́ máa ní òkè ó forí kan lẹ̀ méjì kan ìmọ́mí èsì sálámà ó rẹ̀ jòkó adẹjọ́ forí kan lẹ̀ pẹ̀lú mọ́mù tẹ́lẹ̀ níbo ló ti rí tiẹ̀ ọwá ń sọ fún ọpadà ìgbà òun ṣe fi júlù sáré ni òun ṣe ní séèkì nù ẹwùn kan tó ókè kéènì kan máa fún àwọn èèyàn tẹ̀rí lérí ẹ̀sìn wa oko funfun ó funfun kọ́ ó dúdú ni àbọ́dàgbà ó ti pẹ́ láyé aṣíwájú wa ni tí ó bá mọ́kàn mọ́ ẹni èyí ìmọ̀ láti rẹjú ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe tí bàbá sọ àbáwọn kan bẹ lórí ẹ̀ no àlèkìjá bí mo takọ̀ dì ní ìṣesí àwọn aláìmọ̀kan ni

wá ṣebí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbórí tí wọ́n mú tá ń sọ yìí tí tá àbárọ́dà àwọn tó ti lọ nìyẹn oye nǹkan tá ń dì sáìdì yìí ṣe òun lọ́lọ́ ọ̀yìn tó àwọn tó ti lọ sọ̀lọ́ wa wọ́n ní máa há àjà kí ilẹ̀ àbáṣàrò mẹ̀sìdókùn wọ́n ní ẹmọ́ ja lóhùn lóhù èèyàn bíi ti náà lòun náà yùrí lu àyàn tàfọ́ bọ́ọ̀lù àárín kan ọbẹ̀ jayé ni táyọ̀ ti máa sọ lónìí ẹ̀ àwọn náà fẹ́ lónìí àwọn náà fẹ́ rìn ní ah, ah, tó lánà ọkàn wọn ni àdúrà àwọn ni wọ́n sọ fún ọ gbé dáa fi ń sọ lódó nù ẹbí ha dá fi àbá ìrìnlẹ̀ àwàlẹ̀ àgbọ́gbọ́lé yìí ó àbábáwọ̀ sọ́rí àbábáwọ̀ sọ́rí tẹ́ bá ń dákọ̀ súnmọ̀ lé nínà tàà bá bá lọ́dọ̀ àbábá wa àbá lọ́dọ̀ ànílẹ̀ ọmọ hàmà sọ́mọ̀ so àwọn aláìmọ̀kan àwọn ni wọ́n ń ṣe léyìí àwọn aláìmọ̀kan ni wọ́n ṣe àwọn kùrẹ́ wọ́n sọ fáwọn ẹgbẹ́ máa ń sẹ́ni ìnàbí hàdà fi ní tó ń ṣe àwọn kò fáwọn kùrẹ́ wọ́n ni máa ń sẹ́ni ìnàbí hàdà fi ilé yìí nínú ìlànà tó ti síwájú ìnìmáàdà ìlà ìlàápọ̀ eléyìí ah, àdáparọ́ ọlọ́gbọ́n wá ní ọlọ́gbọ́n wá ti ànẹ́bì léyìí tó yẹ pé eh, ó ní ó ṣòro àgbéyẹ̀wò láti ah, tí mo kọ̀ ìṣówà òkú tí tí mo kọ̀ ẹjẹ́ kí tó ń kéǹjẹ̀ láti máa kàǹkẹ́ sọlọ́gbá ọlọ́run dá nẹ́bí bá wọn ní tí ń dà látọ̀dọ̀ ọlọ́run ọba níwá yìí òun ní sọ báyé àwọn èèyàn dẹ̀ẹ̀dẹ̀ mọ̀ kùránì tó gbé jáde bẹ́ẹ̀ ó dà inú àwọn kèfèrí tí wọ́n fi gbàgbọ́ nìyẹn dá sáànẹ́bí yẹn ṣe ọmọ ọkọ̀mọ́ka ní àkọ̀mọ́kọ̀kọ̀mọ́ka tó ń ṣe mọ́ sáwọn ànẹ́bí ọlọ́run ọba yìí ọlọ́run tó wá sọ síra kalẹ̀ wá ṣàlẹ́jì gbogbo ayé wà ní kúntùn fi ọ̀rọ̀ ìdè yìí mẹ́nà zẹ́nà alẹ́ àdìgínà bá tó di sóòrọ̀ sí ní mùsùlùmí. ọ̀dà chápítà ti bẹ́ńbẹ́ one fourteen níbẹ̀ náà kò hàn ó yẹ ẹgbẹ́ yọ̀ kan wá kọ́lọ́wù ni ó mọ́ twenty wa òdiwọ́dú fifty wa òtọ́ mọ́tẹ̀ ṣe tán so àtúwọ̀n àti bẹ́ẹ̀ nìyí àwọn kan sórí gbogbo àwọn mímọ̀ lódòdó pé òdòdó lànẹ́bì sọ àmáwọn òní gbà gbóni ọ̀rọ̀ yẹn ní fún gbogbo onílàkàì ó wo ìṣesí táwọn èèyàn ti bá wọn níbi ọlọ́wọ́ bá lò táwọn kan ti dìtẹ́tì òdòdó nínú wọn àkóhun owó wá jọ ọ̀nà ìgbà táàtì máa mọ òdòdó bóyá o lè kà díẹ̀ ọ̀làmì ìtẹ̀lẹ̀ wọ́n máa ka máa wù túmọ̀ rẹ̀ mo gbọ́ tó ló ń sọ ìkùránì tí ọlọ́ni ìbàjẹ́ ò lè wọnú ẹ̀ síbẹ̀síbẹ̀ ṣe ẹ̀yìn ẹ̀yìn wájú ẹ̀yìn ìbàjẹ́ ò lè dé ní ẹ̀ so ojú tó dodo wà ní ẹ̀ anábì sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ rẹ̀ tó lálàáfíà àdọ́dọ̀ rẹ̀ ibi tó dodo wà ní ẹ̀ ká gbìyànjú láti mójútó ntọ́kùnrin làákà ìlú kàmànà owó wa gbogbo àwọn tí wọ́n ti sọnù pátá àjọlọ́ba kọ́lọ́mọ́ta sàmúnà àwa náà àbẹ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́ta máa dúdú ní òdodo kọ́lọ́ máa fi òdodo hàn wá lódodo kọ́mọ̀rọ̀ wá lọ́wọ́ láti lè tẹ̀lé ó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ kọ́mọ̀rọ̀ wá lọ́wọ́ láti lè jìnà sí اللهم أرنا